Thank you, Father, for this moment. I worship you, Lord, because of God. You are Alpha and Omega. We worship you, our Father. You are worthy to be praised. You are Alpha, you are Alpha and Omega. We worship you, our Father. You are worthy to be praised. We give you all the glory. I worship you, my Lord. You are worthy to be praised. Thank you, Father, for this moment to worship you, Lord, because you are God, nobody like you. from his to to south, be exalted, be glorified forever. And in Jesus' name, I cover my daughter with blood of Jesus. I cover my people with blood of Jesus. I cover myself blood of Jesus Christ. O Lord God Almighty, I want to speak right now. Whatever sin I have sinned against you, never way, Father, please have mercy, O Lord, upon us and forgive us in the mighty name of Jesus. So I want to speak right now. Have mercy upon me, fill me with your presence in the mighty name of Jesus Christ. Let this word that is going out this moment, Lord, have meaning to our nation, O Lord, let it have meaning to our president heart in the name of Jesus Christ. Father, Lord, grant all our leaders, our president, and all the people in power, grant them, O Lord, your fear. Create your fear into their heart in the name of Jesus Christ. They will heart according to you. They will heart according to your power. They will heart according to your spirit. They will do things you want them to do. Lord, Father, Lord, use them because they are your vessel as well. They are your vessel. You hold the position. At this moment, you are using them. Use them mightily. They shall be used to your glory. They shall not be trash at the end of everything. They shall be faithful to you. Because when they are faithful to the country, when they are faithful to the righteousness, yes, Lord, they are faithful to you. Use them mightily. From our president to the smallest among this government at this moment and all the country that washing, anybody washing from, I pray, Lord, that their leaders shall have fear of God. The Bible says in the presence of the Lord is the fullness of God. And the fear of God is the beginning of wisdom. Daddy, Lord, let that be your presence in our nation. Let that be fear of God in all our hearts, in the citizen, in the country, and all our leaders shall be wiser more than before. They shall be stronger more than before. And every plans of the darkness, every plans of the evil ones Those who want our nation to be in problem, who want our nation to be going from one calamity to the other, those people shall be exposed and be disgraced mightily in Jesus' name. But the country shall be liberated. When the country is good, I will not find one thing or the other. I will not be missing. My daughter will not be missing. My children will not be missing. And all our wealth shall, shall not be missing. Thank you, Father, because you answer prayer. Oh Lord, whatever I decree today, establishing on earth and in heaven. In the name of Jesus, oh Lord, anoint my truth anoint the word that will be coming from my mouth even the saliva in my mouth <laughs> lord èmi ò fẹ́ tatọ́ bíi ti olúborí o ẹ̀yọ ọlọ́run gbàkóso sọ ẹ̀rọ ẹnu mi di agbára sọ àwọn mi di agbára sọ di àṣẹ tába ti ń pàṣẹ lónìí olúwa fìdí rẹ̀ múlẹ̀ ní ayé àti lọ́run àṣẹ tí a bá ti pa lónìí bábá ti dè olúwa bá wa dè tába tú olúwa bá tú when we curse curse those people when we bless bless them but our president our people shall not be cursed wọn ò ní rí ìbínú rẹ o ọlọ́run jọ̀ọ́ ṣàánú fún wọn bá mi dúró tì wọ́n bá mi ràn wọ́n lọ́wọ́ bá mi fún wọn ní ọgbọ́n fún wọn ní ìmọ̀ àti òye nítorí pé ẹni tí ẹ̀ bá kọ́ ilé náà àwọn tó ń kọ́ kọ̀ǹkọ́ lásán ni tẹ́ ẹ̀ bá ṣọ́ ìlú àwọn olùṣọ́ kàn jí lásán ni mo gbàdúrà pé orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè wa níbi tí àwọn ènìyàn ti ṣílẹ̀kùn sílẹ̀ fún àwọn ìkàn láti máa gbà wọlé àti máa gbà jáde gbogbo bẹ̀ pátá ni kò dìpà àṣẹ àwọn ènìyàn búburú wọ̀nyí má jò bò mọ́ gbàkóso ayé wa nítorí pé à ń gbàdúrà yìí ọ̀pọ̀lọpọ̀ ló kórìíra wa wọ́n fi kórìíra wọn fún wa bẹ́ẹ̀ ni they ridicule us they dealt with us yes we tried our best for them but they hate us but we don't care because you love us you are the author and the finisher of our faith and said if you be with us nobody can be against us really they will be against us but they will not prosper You have said it to all that no weapon fashioned against us shall prosper. Any tongue that rises against us on the judgment day shall be condemned. All the enemy shall be condemned at the end. Thank you, Lord, because you are with us. Thank you because you to be with us. Thank you, Lord, because you continue to uphold us. You continue to strengthen us because you are our strength. If you look at what people have done to us, even though those who do good to, they fail us, they disappoint us, they wage war against us because they are evil, but we don't look on, uh, unto them. It's your word that said we should do good to all men, especially the house of free. That's why we are doing what we are doing. It's not because we are foolish. It's not because we don't know your word. It's not because we are not giving no direction. We just obey you, Daddy. Thank you, Lord, because you will reward, you will reward us. You will bless us. You will support us. You will wipe away all our tears, all the wound that they have given unto us, you will turn the wound to stars in Jesus' name. Thank you, Father, this moment once again, for you are God. In Jesus' powerful name I pray. Amen. I declare this land in Holy Ghost Arena. I declare my land Holy Ghost Arena. Olúwa la bekoja, Olúwa gbà lọ́wọ́ ìkà. Bẹ́ẹ̀ lórí kò ní í padà. Jésù lọ àmín. Ẹ Our evil president owns it. Please share and share, share, okay? so ẹ yé máa fi ìkórìíra wọn fún wa mọ́ ìkórìíra wọn kì í ṣe tiwa ó ti yẹ yín bẹ́ẹ̀ because what we are doing is for our country to be okay ni so ẹ káàbọ̀ sí bí lẹ́ẹ̀kan sí So when I open my eyes now, some people are looking at me. When I open my eyes now, they run away. Don't run away. Share it and invite somebody to come. Evil president, I want to play this. I have this for a long time. Ah, before I go, before I continue, is for original presidents. You know, we have the reason why I use original president right now is because we on my platform also they call a uh, uh, Brekete family, they their leader that's their president, you know, um, ordinary president, and you know, and that's why I use original president, uh, able president of Nigeria. Yeah, that's uh, President Bola Ahmed Tinubu. So But before I continue, yesterday I said I want to come back about the uh, listing of a string. I'm still coming back on it, but before on this also, you can I want to show you very well. The the passport, original passport. I said I want to do I want to show something yesterday. I've showed my FBI police report. I've showed from the South Africa and I showed I want to show South Africa also. I'm in Dubai and um I was looking for it since yesterday because we have a lot of documents and uh, so my daughter actually I forgot to tell her to look for it for me. So and I looking when men looking for it, I now find the one for Canada as well. You understand me? I find the one for Canada, but I want to show you this one. Are you getting me? So now I want to show you this. Go to go to if you are living in Dubai or anybody don't you know <laughs> it's not if you do fraud now I hear my bàjẹ́ so don't do fraud i want to show you this this is my i said it yesterday with my mind with my wishes. when i look at the person who said but they said in Dubai you commit crime i mean you fraud mulemi so i check later the person who are committing it's possible somebody else okay but the person they use picture of Lizzy they now use picture of um um what is the name of this girl Dorcas that nakedness the picture eh? so definitely the person who use it it can be the enemy anybody can use it like that for me too because um because I am here so when you see things like that you know that Dorcas and the Dorcas people cannot use the picture that's a, their team. You know, they have different team. They cannot use the picture. So, the pep, I mean, àwọn tó lè lò, àwọn tó lè máa ń lò náà ni àwọn group of àwọn ayé ìkà wọ̀nyẹn. So, but orúkọ, the picture was the person who said that. I have one thing where you say something about me and whatever, take me back to some pie. True, try to pull, pull, pull, I mean, prove yourself to the world. Okay? I want to show you this one. This is, I said, said yesterday that I'm an investor in Dubai. Check, give it to anybody living in Dubai. You see this, I'm an investor in Dubai. This is me. I mean, this is my company name, Attire. That's why do Holy Spirit, okay? In Dubai, Also, Go and check it. Go and translate it. And if you want to investigate it, that's my name. You can investigate it in Dubai as well. All right? Huh you know when you live in Dubai this is what they give to people every every time you renew okay when you are living you are investors when you also when I open this company well in the first uh, what they call it staff you know because when you open a company like charger like me, I always live in a place that they are very, very difficult. In Dubai, I say, "Oh, where I have my company and where I reside, it's a charger. And charger, you know, their law is different from Dubai. The nonsense at times they take in Dubai city, like Dubai, those there area, Dubai, they don't take that bullshit from there. I mean, from Sharjah. Sharjah don't take it okay like when you open a company in Dubai like a eh, Dubai but Dubai is all the, all these are Dubai but you know states like Canada now are inside here in Quebec Quebec everybody know that that's why a lot of people run away from Quebec when they come into Quebec they are streets exactly like Dubai where I reside in Charger streets when you are going to the if I'm going to the migration office You know, I can wear anything under, but I put on to cover my body. You cannot just, like the way I'm standing now, I love to wear things that hug me, that show my part of my, you know, shape. So, uh, so where I live is Jaja, and where my company is, my office also. I live in another, my office is in, in Jaja. Okay, I have office in Jaja. And the first time they approve me, I mean, they approve to me the worker that are going to work with me. When they came to visit my office, you know, they will come and do inspect, they come and inspect your office. Okay? First, they approve 10 staff. Are you getting me? 10 staff. I do I open general trading. I open general trading. They approve to me 10 staff. Do you know for people, a company, they will approve to you a 10 staff at a time. So it's not a small thing, okay? So I said it yesterday, I mean, I'm an investor. All right, I'm an investor. It had me to go. I don't do shopping in Dera. I don't boast. Ibi tó not about fear. Let me show ń ṣọ́. Ṣó show. yẹ yín mẹ́yẹn? Ibi tó bá sì fi yọ̀ sí ló máa ń ṣomi sí. Ibi tí n man ń lọ ni máa ń dojú kọ. Tí ìbá jẹ́ ńgbà twelve somehow that if you don't speak French you cannot get something that I started looking going around I've never traveled out of country this Quebec for like five years until last year that I just traveled to like uh, Ottawa and uh, all those you know just to drive around you know I don't go around like that the same thing when I was in Dubai you know because when I say something about somebody and I want to apart from pé àwọn politician àwọn kankan tó so, sọ but when i'm when i ti bá sọ mo face to face ti bá sọ pé mo sọ nǹkan i want to prove it to you so and anything you don't want people to do to you you don't do it to people so i hate people who crook me who dealt with me and a lot of things happened after that and my daughter was involved it pains me any day i remember it i cry my life i cry my in fact I'm not happy about it because I never do it to people. I always love to put smile on people's face. I'm an investor in Dubai. As I said yesterday that when I when I left Dubai, gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe yẹn tí ẹ fi lọ lé tẹ́lómi ò nílé wá yẹn ní tí yóò ṣẹlẹ̀ sí Ìbàdàn yẹn wọ́n ti yàpá sí ìtúfẹ́ ṣe fún mi rí yeah nígbà tí mo travel lọ lé yẹn I was over six months they wọ́n fẹ́ bà ayé mi jẹ́ mi ìrẹ̀ tí mọ̀ pé ó ṣe so If I'm talking, I know what I'm saying. I'm an investor in Dubai. That if people want to work with me, 10 people, they approve it. If I, tí n bá 10 people yẹn, tí n 10 people yẹn I can see also like call for it more. I can tell them I need more. But there's a guy that introduced Malverb to me. I told you, they want to control you. Some men, they want to control you. We have bad men, a lot of bad men in our society, as Nigeria as well. And uh, and uh, because everybody slapped the law of the country, I'm going to talk a little about it also. But for that that useless ìwọ olórí burúkú tó sọ lánàá yẹn I do fraud in I mean in Dubai that they are looking for me. This you can use this to this is my company name and this is my permit when I was in Dubai. You can see I, I have a driver license also. Okay? The same thing if it is it do you see it? Is the name there different? Those who can read the uh, who can read them. Um, let me show you from the back. Hold on. You can see Bola Folashade Adebowale. Do you see my name change? No. Do you see? In Dubai. Hold on. Swear at me. Hello, darling. Olúwa ṣe fún mi. Hold on. I don't know. Hello, Sarah. Yes? I saw your missed call. Yeah, I saw it. I saw it. I'm sorry. It's a, by mistake. I saw the message you sent to me. Okay. Enjoy. Yes, yeah, we spoke. What did I say? No, I've talked to you. We'll talk later. Okay. Thank you, darling. Okay. Bye-bye. Yeah. I'm sorry. I don't know. She just called me. I don't know. I mistakenly pressed when I wanted to open something. So, I'm an investor. When I travel to Dubai, I mean to Nigeria, That's when I send container, my goods to Nigeria, and I left like after the final um, uh, the you know, the promotion, the show that I did for the I mean Kiloruke Malaika last time, the last one so i now travel because everything was like gbogbo nǹkan dry it's not Florida the way because they crook me they stole money from me so ó wá kó àwọn mọ́tò some car that i used to buy in the option that is not like that good good like that those that i used to use so small small cars to shock my container like if i want to load um, Toyota Ayas that's what you know Toyota has so I will use those small small cars to shock me because ó máa kó àwọn díẹ̀ díẹ̀ in that forty feet you can only take two so we have to put some car òun níwájú aṣáàmù àṣebẹ̀yẹ so I do buy those cars I let some of those small small cars that I used to use to to shock my car all of them gbàtí máa dé so for you that said to ẹjọ́ sir president mo fẹ́ bá sọ̀bọ̀ kí n tó sọ kí n má bàa gbàgbé ní ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni mo ṣe kọ́kọ́ ṣù èlé you can see investor you can that's my name so and tell about that you open in Dubai the or uh, the Dubai person will be the director you that open the company that you are a foreigner you be a partner and you can see it there a partner on it that is mean an investor so I never borrow when I was in Dubai I never borrow I never have credit card in my life I never have credit card apart from until I get to Canada Canada as is the first country that issue me credit card. And it's not me alone. Anybody that just come like that to Canada, you open account, they give you credit card in case you need something and you don't have money to sustain you. So that's where they do. My country, the country I I mean that I collected credit card was was Canada, and it's not only me. It's like they give it to everybody like that. So it's not that maybe it's a special thing, you know. Huh. So, sorry to say that this is their system here. So, I'll never borrow money. A lot of people will live in Dubai. When you invest, your partner also, the citizen of that Dubai, You also will invest. So, he has to, even when you stop or uh, drop money, they also has to invest in that company. But go and check my Albab. Albab, my, Muhammad is my Albab. He's a police officer. I don't know, maybe he's still in service. Ask him maybe, and the person who connected me with him is um He's ọmọ Nigeria náà but today French ló máa ń and he's a claim Kutami Togo but he's ọmọ Abẹ́òkúta ni so ti eyin me but he, they reside in Togo he reside in Togo so he live in Abu, Abu Fatai so ask him maybe I borrow money in Dubai. I never borrow money. Some people will open company in Dubai. They will borrow money. Some people will do many bad things. That's my name. Ask in Dubai. Maybe if I've done anything. Okay, if I've done anything, rubbish or if I cannot go to Dubai tomorrow. Ask them. That's my name and that's my company. So if anything, if I've done that, anything illegal or rubbish or anything, just ask. That's my name. That's my company. Emma Binusa, Your Excellency, I don't know you are here. I just want you to listen. I know if you are not here, so people will send a representative. And this is me myself. I went. They, the Canada never asked me for this. Okay, they never asked me for this. I went to the head office. I said I want to do my you know because at times you want to apply for some job like me i like driving you know i also do this one this for canada you know canada knows me if i commit if i commit any if i'm a bad person i won't be making my mouth like this i'm not i don't pretend to anybody i'm just being security conscious because I'm waiting. Your láyé ilé He let me that wá mo ti many things happened to my father that end my father so a lot of people they lie against somebody so and if they lie against you you stand on your feet. Because if you die because of what people have said about you, they will say, they, yeah, what they are saying is right. But when you stand, if I stand today, they have done to me to the level that they are wishing me, they want me to commit suicide. Some people, even opponent of I bàbá tó wà lórí oyè so a lot of people even some people to jẹ́ ti apc apc yẹn gan tó jẹ́ pé they don't like ẹni tó wà bàbí tó ń rò pé tó bá support ẹnìkan many people have wished me dead they have wished me to commit suicide they have done many things for me even in country tí mo but you know what i stand on the truth i know who laugh last laugh best so we go straight to the point bàbá wa Bọ́lá Ahmed Tinubu kẹpẹ orílẹ̀-èdè tí Ọlọ́run gbé fún yín tí Ọlọ́run ni bó ṣe sọ pé tolúwa nílẹ̀ àti ẹ̀kúnrin ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ ó náà fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun àsìgbè kalẹ̀ lórí àwọn ìṣòro níta ní ògbórí òkè olúwa lọ tàbí ta ní òdo níbi mímọ́ rẹ̀ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ògbọkùn rẹ̀ sókè sí asán tí ò ti búra ẹ̀tàn ó ní òrí bùkún gbàlọ́wọ́ olúwa àti òdodo ní ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni àwa tí à ń ṣe àfẹ́ rẹ̀ tí à ń ṣe àfẹ́rẹ́ ọlọ́run jákọ́bù ó ní ẹgbẹ́ orí yín sókè kẹ ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè lẹ̀kùn ayérayé kẹ ọba ògo wọlé sínú ayé wa ta ni ọba ògo náà ọlọ́run àwọn ọmọ ogun náà ni ọba ògo àmín bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè náà ti ọlọ́run ni ipò tí ẹ wà àti àyè tí ẹ jòkó sí ọlọ́run ló ní bẹ́ẹ̀ God remain forever àná ẹlẹ́ máa pẹ́ lórí ibi tẹ̀ wá yẹn ẹ̀ ní ikú ní yọyín kúrò báyìí àwọn ohun eléré tẹ̀dẹ̀ ní forílẹ̀-èdè Nàìjíríà by God grace the Lord will help you it will strengthen you kò ní ẹ̀ ní kò ní ìṣòro ṣe fún yín ó ti yẹ yín mẹ́rin àwọn agbára kan àti àwọn ẹ̀dá tá a bá pèrò nípa agbára àwọn èèyàn ní òní agbára máa ń lò àwọn agbára kan wà àwọn ọ̀gìdá kan náà tún wà tẹ́ pé wọ́n fẹ́ kẹ́ fail kì í ṣe ẹ̀yin náà fẹ́ kẹ́ fail wọ́n fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà continue nínú failure because nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà bá ń fẹ́lẹ̀ a lot of people are benefiting from that failure but a lot a lot a lot are facing the failure tó bá ti wá ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè yẹn àwọn aláìní aláìní àti mẹ̀kúnnù wọn á jẹ ìyà failure yẹn àwọn tó dẹ̀ ní agbára tó ń gbà pẹ̀lú ipá nínú failure tó bá fẹ́ kí Nàìjíríà máa fail náà tí wọ́n máa jẹ lágbára Ọlọ́run bó ṣe fi sọ́wọ́ yín òrómọ oníṣẹ́ fi àyà tí ni ẹ ti wà nínú iṣẹ́ Ọlọ́run ẹ dẹ̀ ti wà ní ọ̀nà Ọlọ́run torí orílẹ̀-èdè náà ti yín ni òrómọ oníṣẹ́ fàyà ti máa fi àyà tí yín ó dẹ̀ máa bá yín ṣe bẹ́ẹ̀ ni ẹ lè ṣe tẹ́ bá lu agbára yín kò lè gbé kí lẹ lè ṣe pọ̀tọ́ ọlọ́run máa bá yín ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run tó jẹ́ kí àsọtẹ́lẹ̀ wà kí ẹ tó débẹ̀ ó máa bá yín ṣe ó ní ní àkókò kan àjàgà pọ̀ nítorí ó ní tó bá ti tó àkókò á fọ àjàgà náà tó bá fẹ́ fọ àjàgà kò ṣe tó rọrùn o kò sì ṣe tó easy àjàgà go ò fẹ́ kúrò lọ́rùn ibi tó bá wà bẹ́ẹ̀ ni ibi tí àjàgà bá ti wà tó bá dẹ̀ lẹ̀ mọ́ ó ti bá ibẹ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ kò ní fẹ́ kúrò so ni ó mighty God kó lo ọwọ́ agbára rẹ̀ níbi tí ẹ ti lè lo ọwọ́ yín gan kí Ọlọ́run kó lo ọwọ́ agbára rẹ̀ lórí àwọn ipò èyí tí kò dáa tó ti di orílẹ̀-èdè Nàìjíríà mú láti bà Nàìjíríà so ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí kò ní pọ̀ púpọ̀ mo wo fídíò brọ́dà kan kí n play video yẹn àwọn nǹkan kan tí ẹ sì máa ṣe fún wa tí ẹ dẹ̀ máa ní láti ṣe oúnjẹ ń wọ́n ní tòótọ́ ẹ ti send àwọn palliative kan kò ní lè tó nítorí pé orílẹ̀-èdè náà ibi tẹ bá send owó sí tán bá ti gbà tán bá ìwé máa dàbí pé owó òde bẹ́ẹ̀ rí ni tó bá sẹ́ẹ̀dì nǹkan sí bíbáyìí á dàbí pé wọn ò tiẹ̀ rówó ń bẹ̀rẹ̀ níbi nàìjíríà ṣe ń pariwo ṣe ló dàbí pé nàìjíríà ò ní anything wọn ò wà bẹ́lẹ̀ kò sí resources kankan kò sí nǹkan kan tó wúlò bíi pé kò sí nǹkan kan ní orílẹ̀-èdè nàìjíríà the way we always shouting and our country some people are even making billions they are not from our country thank god that they, they, wọ́n ti rí sí wọn lágbára ọlọ́run kẹ̀dẹ̀rẹ̀ ẹni tó bá sọ pé kí wọ́n má lè fetch wọn out àgbogbo damages àti gbogbo ewu àti gbogbo ìburúkú tó ti ṣe tó bá ní kò ní lè di ọlọ́run á bá wa pa àwọn ẹ̀dá bẹ́ẹ̀rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà máa gba òmìnira láti ọwọ́ yín lágbára kristi àwọn kọ̀ọ̀kan tí a fẹ́ kí ẹ bá wa ṣe sà tí a dẹ̀ rí pé tí ẹ bá wò ó tẹ bá wojú tẹ bá wojú àwọn èèyàn ẹ ní lè ṣe tí ẹ bá sì ti lè ṣe ó máa di wọn máa tún sọ pé kí ni a ti sọ pé kí ni wọn fẹ́ ṣe àwọn tó bèrè pé kí lẹ fẹ́ ṣe pé ẹ ní lè ṣe náà àwọn lára wọn ti ṣe rí o tí wọn ò rí ṣe lára wọn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ kẹ̀dẹ̀rẹ́ náà bí a ṣe gbọ́ àti bá a ṣe mọ̀ ló jẹ́ wípé ìjà politics political nígbà tí àwọn èèyàn ò tí ní democracy we are fighting for it we want democracy we want democracy but àwọn democracy gan ó tún wá dà pé wọ́n tún wá di dímọ̀ ọlọ́run dáríjì mi ẹ má bínú sà wọ́n tún tó tó pé téèyàn bá ti parí election táwọn bá ti vote tó bá dẹ̀ ti pé wọ́n ti ń rule now I believe that everything but people some people just fight the system fighting innocent people fighting the system as if they are fighting one mama rí pé wọn máa fight opponent wọn and the opponent pàápàá wọn ò ní lè feel it because gbogbo ìyà tán bá fi ń jẹ táwọn opponent àti gbogbo àwọn èèyàn kan tó bìí pé àwọn ló yẹ kó jẹ bẹ́ẹ̀ kì í ṣe ó lè má jẹ ní tiẹ̀ tiẹ̀ rò sí ẹ̀tọ́ sàn tó bá ń fi ń jẹ àwọn èèyàn tó rò pé wọ́n fẹ́ nọwọ́ gan àwọn tó wà nípa wọn ò ní lè nọwọ́ gan wọn àwọn innocent people tó dẹ̀ jẹ́ citizen yẹn náà tí àwọn dẹ̀ sọ pé àwọn fẹ́ rúlù lórí náà tí ò wá ṣeéṣe fún wọn àwọn náà ni wọ́n ń fight lé lórí nǹkan tẹ́ ń ṣe tí a ti rí pé ẹ ṣe sà ọlọ́run á bá wa sọ ìlú náà dẹ̀rọ̀ owó la nílò àti kí nǹkan wálẹ̀ àti gbogbo àwọn èèyàn tó dẹ̀ jókòó sí orílẹ̀-èdè yẹn ń pé torí pé kò jẹ́ àwọn àwọn máa wá lo àwọn kan láti bà orílẹ̀-èdè náà jẹ́ láti bà gbogbo ẹkọ́nọ́mì yẹn jẹ́ ọlọ́run á tú gbogbo ní àṣírí gbogbo èdè ló wà nígboro náà ọlọ́run á dẹ̀ gbàgbára lọ́wọ́ wọn ọlọ́run á fún yín ní ọkàn akin láti lè kojú wọn ọlọ́run á wá bá yín kojú wọn ẹ ti wá di dáfídì ẹ àwọn ogun yẹn tó ń bà orílẹ̀-èdè wa jẹ́ wọ́n ti di láyàtì wọ́n ní ogun wọ́n ní àwọn tó máa ń back wọn from láti abroad láti other places but the Lord will face them for us in Jesus name ẹ mọ̀ nǹkan ẹ máa ń ṣe ẹ sì ń ṣe nǹkan kan pé àwọn kan wà tí ó jẹ́ pé ẹ pardon ṣẹ́rẹ́ àwọn tẹ́ ẹ pardon ìbá jẹ́ APC ni wọ́n ìbá jẹ́ any party tó bá wù kán ti wá tó ti kó owó Nàìjíríà àbí tó ti ṣe burúkú tó dẹ̀ ń ṣe burúkú fún nàìjíríà ìbá tiẹ̀ jẹ́ pé wọ́n close mọ́ yín rí tẹ́ bá pàdán wọn wọ́n máa ń jọ yín they will injure the government they will frustrate the government they will never allow your government to succeed you know enemy tó burú jù ni pé kó o máa ṣe bí ọ̀rẹ́ sí mi kó o dẹ̀ máa hùwà ọ̀tá kẹ́ má dẹ̀ mọ̀ kẹ́niyàn dẹ̀ súnmọ́ yàn àwọn olólè tètè bá ti ènìyàn jẹ́ jù ọlọ́run ò ní jẹ́ kú báyìí òun tẹ́ bá kù kì í ṣe pé ẹ lè ṣọ́ọ̀tì ẹ wáyé ẹ bímọ ẹ níyàwó ẹ nípò ẹ lágbára ẹ mọ̀yàn wọ́n mọ̀ yín káàkiri àgbáyé ẹ ṣọ́ọ̀tì ní yéèjì tẹwàá bọ́ tí ẹ tí kú báyìí ó ti yẹyìn bẹ́ẹ̀. ẹ má jẹ́ kẹ́ má wojú àwọn kan ẹ̀ ń pádùn pardon kan àwọn tẹ̀lé máa pádùn yẹn wọ́n máa ba bìkan jẹ́ àwọn tẹ̀ bá pádùn wọ́n máa ba bìkan jẹ́ àwọn kan wà tẹ̀ sì bá ṣe gan tí ò yẹ kẹ́ bá wọn ṣe kò ń ṣe pé kẹ́ bá wọn jà bọ̀ tí ò yẹ kẹ́ fi wọ́n sí àwọn ibìkan because àwọn kan wà ikán ni wọn kò sí owó tó lè wọwọ wọn tó lè débi àgbègbè wọn wọn ò ní ṣò kò ní ṣiṣẹ́ owó yẹn máa dàbí pé kò sí ni ikán ni wọn mi ò mọ̀ wọn ò bọ̀ tí wọn náà wà dáadáa ẹ ń pádùn àwọn èèyàn ẹ má ẹ má pádùn wọn ẹ wá jẹ́ ká play kínní ẹni tó sọ̀rọ̀ yìí ẹ kínní ló campaign fún nígbà tó campaign bọ̀ kì í ṣe campaign là ń sọ ń sìn kò sí campaign mọ́ láfter election àbúrò ìkan nínú gọ́vnà Èkìtì state Fáyọ̀ṣe mi ò mọ bóyá mi ò mọ orúkọ ẹ̀ Fáyọ̀ṣe lòun náà jẹ́ ó sọ ọ̀rọ̀ yìí ó dẹ̀ ní ìtumọ̀ mo lè sọ látẹnu mi o ṣùgbọ́n àwọn kan kórìíra èmi tẹ́mi bá sọ̀rọ̀ mo ti rí látijọ́ yẹn mo tún gbé e. ẹ máa gbọ́. dájú kálá wùwà ìkà má rẹ́rìn-ín if you want dollar to come down just come to tell it this week tell all of us we get domiciliary account say if you see more than one thousand dollars on private you go seize or you go auction am replace her with naira you go tell banks wey store even peter obi wey be your opponent peter obi bank stored over one trillion in dollar in for their fidelity bank and e go come and come say oh they are not running economy well you are storing dollar in the country of naira and you say economy go good all of them big daju wọn even me auction my money my brother auction his own is all the former governors all the anybody will keep dollar auction am change am to naira for them give them go dey spend your naira no store dollar here if you want store dollar go store am for america if you want store pound store am for london if you want store euro go store am for europe get out. president tinubu you have to daju. In tí ọ̀gbẹ́ni sọ mi ò kì í ṣe bẹ́ẹ̀ ń show pick interest on him but it makes sense and for you to know that he's not even talking about party now because the economy of Nigeria because the dollar is getting worse okay I mean naira is the one dis is one disvalue they disvalue the naira and is another thing another evil tí àwọn èèyàn ń for fún orílẹ̀-èdè náà náà you know the moment the naira is tó ń lebe bẹ́ẹ̀ tó ń bàjẹ́ àwọn tó kó dọ́là tó store ẹ̀ sílé yẹn then they are getting more money and then tó ń ṣèjọba ẹ má máa wò pé how will I do it the people that are no longer in power now that try to struggle to be there that they are not being there tó dẹ̀ ní dọ́là wọ̀nyẹn náà they are making money more than Nigeria you understand me and all this dollar pàápàá kì í ṣe pé bóyá tax kan wà lórí ẹ̀ tán máa ṣe but all these have been causing a lot of problem also dollar that they have in Nigeria, they said one day like that, they said there's nobody under this seven. I mean, that dollar is not flowing in, in America. When I live in America, if they want to pay you, they pay you $20. Hardly they might feel $100 and $50. They pay you with that money. They will give you like this envelope. But in Nigeria, you see 100, 100, 100, 100, 100 dollars. I was even thinking pé ṣé kìí ṣe America I mean Nigeria ń print dollar yẹn by themselves because I am thinking where did they get it from? You understand me? But what this guy, this man said to me, he said to him, go, go, go. All of us that have domiciliary, I have domiciliary, my own domiciliary is in dormants. Emo, gbogbo account me even business account me, I have 10,000 naira there. And 10,000 is less than $10 instead of ten dollar that I have in business account Auto Bolaji I even want EFCC to to study my account for me now because I have ten dollar there eh, and all the people that you know a lot of account that they need to be stored in Nigeria and all the people just showing frontis olo oh àwọn òjò tí oṣù tó máa ń rọ̀ wọ̀nyẹn their account should be studied this person said they should option including the ti ẹ̀gbọ́n òun àtòun àti gbogbo àwọn including tèmi ìdó ti dọ́mọ̀ntì orúkọ kan náà ni mò ń lò yẹn ọ̀tọ̀ mi Bọ́lá Fọláṣadé ni dollar account mi do ní UBA you can study it he say if there is dollar there he say sell it and give naira because in a country that they spend naira and they now now using I don't know why Nigeria never been contented with the, whatever they have the America that owns dollar they don't have dollar like Nigeria so he's not talking for himself alone don't forget that he speak for um, Peter Obi he ìpìtì I mean, and Peter Obi ló campaign for nígbà election Peter Obi ló campaign fún for you to know that kò fi traba kò fi anything sí kò sọ pé party kò sọ pé kankan Only that you, má wojú wọn She wá tún rèmi fẹ́ fi kún a lot of people don't máa ti believe pé we ọlọ́run let màrí gbọ́ people believe that what we are saying ọ̀rọ̀ tí èmi Bọ́lá ẹlẹ́nu gbùngbùn láì máa ń ló bì ní pé ọ̀rọ̀ wa <laughs> kò nítumọ̀ àbí pé a kò máa ń ni do you know what ọ̀rọ̀ tá a sọ láti torí a lot of things àwọn èèyàn ṣe tó jẹ́ pé wọ́n máa point sí aṣáájú simply because bóyá aṣáájú kò ń wò pé jẹ́ àfihàn lẹ̀ gbọ̀kíjẹ́ sí pé ká fi wọ́n lẹ̀ wọ́n kàn máa wò báyìí anybody tó bá ti ń lorúkọ wọn fún nǹkan burúkú ẹlòmíì aṣáájú gan ò tiẹ̀ mọ́ rí gbogbo nǹkan tí wọ́n mọ̀ wọ́n máa dílé wọn lórí because they pardon some people they are looking at them they should release the ESCC and the police should act totally àwọn tó ṣe kúrò níjọba ń sìn gan anybody should be investigated nígbà tí wọ́n máa kúrò níjọba do you know what I was sitting here jẹ́jẹ́ because they believe that uh, who is this ọmọ tí ò níran kò lówó náà kò mọyàn náà kò lé education náà but the country tan sọ is both of us if I have education or I olówó akọlówó we are both we were both own it and nobody came with the money látọjọ́ tí gbàtọ ń bọ̀ láti àwọ ọ̀run and we see a lot of people also nígbà tí wọn ò lówó maybe náà wọn wá dolówó owó yẹn ò mean different only difference ṣó ti yé yín bọ̀ kó ṣe pé kí àwọn èèyàn tí ò bá lówó náà kọ́ má lè sọ̀rọ̀ ti yé hmm. we are saying it here pé many things la sọ gbogbo àwọn tó kúrò mẹ́ẹ̀ mú sọ́ngbà yẹn I was saying that please for God's sake please don't release money they busy borrowing money when it is èmi èmi me only ní disrespect former president yo Boya, Baba Buhari yo. but i want to me ò sọ pé kẹ́ anybody Me sọ pé kẹ́ disrespect anybody àbí anybody àbí kẹ́ má be anybody ṣe ó kù díẹ̀ kun lọ báyìí wọ́n lọ borrow owó ni bàbá yẹn bó sign everybody and if the president and vice president have to sign all those things before they collecting all the money they embezzle it we are also facing it today gbogbo owó stọ́síjì tó ń sọ pé wọ́n máa ń gbà nígbà yẹn tó máa ní wọ́n máa ṣe wọ́n máa fi ṣe fraud wọ́n pin there is no it's a fraud everybody but all these people now they will sit down somewhere and enjoy those money they are enjoying the money and they be giving little little talking to some bloggers and to some journalists and some people to be saying things and waging war against the government also and the system and when the governments are being waging war against the system they cannot concentrate because we'll be busy treating into something and nǹkan share, you understand me it's just another tactics for people not to actually get into the bottom of the problem of our system okay It's another tactics noise o noise o people will be complaining about the money Nigeria they say some money time táwọn èèyàn invest tó ìwà lọ́wọ́ wọn buy. if they want to give Nigeria much alone, lóúnjẹ wọn nǹkan fẹ́ fún to two million one person Nigeria can still do it tó ní owó yẹn Where is the money coming from? Where did they get it? All the money tí ò ní ìtumọ̀, We have a lot of olówó in America. We have a lot of them that are very rich. Even one of the richest man in America visited Nigeria that time for ẹjọ́ sá o, respect sá Um, the richest that time I don't want to mention his name because I don't want because little time now the, the country and America they will say she's rude. I'm not rude though, please. I'm only using com uh, sample, please. So referring, I'm not rude, please. Your Excellency or anybody that listen to me, please. So ìyà tí mo jẹ tó mi fẹ́ kọ́ ọmọ mi jẹ Now, the man visited Nigeria. They invited the man for Dangote, Alaji Dangote, um, wedding daughter, the wedding day. And when he get to the wedding, ah, because I was looking, we saw it on the news and in the television, the way they are televising it he sat down with his suit ṣé blue suit no wọ̀ ǹjọ́ and he was looking look at them later they they i think they took after the wedding everything like that you know they went they took him out he was going around and later he now addressing press he was now sending message strong message like the way Nigeria is the way the poor poverty is graduating and they show off like that. He call it show off. That's what we saw. But that day I was saying that <laughs> all these uh, people in America don't know that Nigeria, our tradition, part of our tradition is to show off. Because if you don't show off at time, they will bully you to death. Baba Dangote doesn't wear clothes much like that, doesn't ride car like that, doesn't socialize too much like that. That he want to do wedding for his daughter. If he doesn't, he just do it again in the parlor. They can bully the child to death. So, bull, I mean, showing off is part of our system. In Nigeria, it's Nigeria constitution. I mean, um, uh, tradition. I'm not calling it uh, constitution. It's tradition. Okay? So they see like, and that's what we do also all over, even on Facebook, the way we show like that, like that, like that. And a lot of poverty, a lot of trouble, a lot of things like that. Some people will be telling you, hey, you, We cannot afford 2,000 uh, eh, cup of rice. We cannot do this. And some people be showing you inflating me, oppressing people with million with, you know, the way they are, you know, enjoying that. Owowa. Even some people will compose a song that, Agbabola, now you see, money is nothing. Now you see, you see a lot of things. And some people really, they are looking for five hundred naira to buy small garri just to even drink. You understand me? People show up. But this is not the now. I want them to release the police should anybody before I continue, let me read let me read Matthew chapter 7. Hold on first. Let me read Matthew chapter 7, verse 18 for you. Who is a God? I mean, who is a God like you? Nobody who is like unto you. I mean, who is like you, God? Who pardons sin and forgive the transgression of the, the hold on please mo fẹ́ ka hold on for me. dark hold on hold on hold on for me please hold on hold on hold on yeah let me read who is a who is a God like you who is who pardon sin and forgive the transgression of the remand, remand of his inheritance. Not of inheritance. You do not stay angry forever, but you delight to show mercy. But this is it. He doesn't stay so long in anger. He forgive. But he shows that this, eh, He punish them before he forgive them. If anybody done evil and they are not being punished before forgiving, they will not be written in the Bible. To tell you that God adanduro abi Abdari ni má gbàgbé ẹ̀san. Okay? Because some people that they'll be asking you for forgiveness, they don't forgive people. They suffer you before they release you ìgbà tán sọ́fà yẹn gan ọlọ́run ló gbà ẹ́ lẹ̀ tí ò bá jẹ́ yẹn gan ẹ̀mí ẹ̀ á bọ́ sí ibi tí wọ́n fẹ́ kẹ́mi ẹ̀ kẹ́mi ẹ̀ sí wọ́n ṣe fogungun agbára ayé mú ẹ kókókó so before you are being forgiving, wọ́n ṣe sọ fún ọlọ́run tó ṣe praise ọlọ́run is praising God David is praising God that who is like you God that forgive transgression that pardon sins that never remember kinní kan but you know what and you do not stay ang angry forever for delight to show mercy. You delight to show mercy. You know? But before you now delight to show mercy, he has punished. Who is like unto you? David tó kọ he, when he commits sin, he ask for forgiveness to tell you that if anybody kò bó ṣe close. You know David close to God o. <laughs> Tó bá sọ pé ọ̀rẹ́ He love him and because he know how to praise him. But you know what? He ask, he punish him àwọn gbogbo ẹ̀rẹ́ ṣe máa rí pé olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ní psalm fifty one ní let me check you let me let me read psalm for you for you to know that before God forgive somebody you pass through some pains but some people will just pardon they want to to pardon some people when they have committed a lot of things people kill some people stole some people don't they, they, they don't want you to They are not ready to, to release. <laughs> They are not ready to release the money they stole, but they will tell you to pardon, to pardon them. JB is once somebody go into into into punishment and they ask for forgiveness that he will release part of whatever he has stole. He will release the chetotida. And they will tell you to forgive some people. If if if you pardon people who sin without you rebuking them, you can pardon them. That's why you pardon them after I mean, confess their sin. Be punished then ye no ma fi repair ní ìwò ṣe ni pọ̀ ní orílẹ̀-èdè sà. I'm coming sir ẹ má bin? Let me read. ń bọ̀ ẹ jẹ́ bin no. ẹ ti lọ lóun. àwọn èèyàn tó máa máa bẹ̀rẹ̀ fún bẹ̀rẹ̀ forgiveness tí ọwọ́ amúrọ̀bà tó ń mú yẹn Those armed robbery, those thieves that commit sin, that do, or kill people, to bá bẹ̀ wọ́n ló dọ́wọ́ wọ́n bá tẹ̀ wọ́n máa pa ẹ́ dànù ni. Wọ́jọ́ kọ́wọ́ tẹ̀ wọ́n náà. They will be asking for forgiveness. They be saying wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ́. If they don't go for pain, they don't go for punishment, they don't serve punishment, they cannot repent. So, they cannot repent. See, Isaiah 50, I mean, Psalm 51. Only have mercy on me, O God, according to your unfailing love, according to your great compassion. You know, he remember because he know that, okay, lẹ́fẹ̀tẹ̀ nísìnyí mo ti tari, mo ti mi, mo mistake ní tòótọ́. You understand me? You know, but he asked for forgiveness when he was going through pains. Thank you. Have mercy on me, O God, according to your unfailing love, according to your great compassion. Pluck out my transgression, wash away all my iniquities, and cleanse me from my sin. He now asks, after being punished, he said, please just help me. The sin that actually caused me this, that wants you to hate me. Please, Lord, wash me. Help me. If you don't, people don't pay for whatever they have done. They take you for granted. And that is why you see the criminals, the crime are getting much in our country because some are being pardoned without punishment. For I know my transgression and my sin is always before me. Against me, against you, you only have sinned. Yes, I've done what is evil in your side. So you are right in your verdict and justify when you judge. Surely I was a sinful at best. Yes, you know, he started saying many things. But look at me. Even my mommy is a sinner. Even my daddy is a sinner. He started confessing because pain was there. When people don't pay for whatever they buy, they will, they will just eat it anyhow that's when people go to party when they cook the oúnjẹ party wọ́n máa kó lọlé because àwọn kọ́ ló rà ó ti mẹ́ẹ̀ but wọ́n bá mọye tó rà bí oúnjẹ ṣe wọ́n tó ń i tell you when i bought maybe before you bought ẹran two one i used to cook just cook some meat before To bá ṣẹ́kù to bá ti sọ́n mímu lókan a máa lọ dànù gbóná tí wa ẹran six dollar tá a bá rà gan sí tá a bá gé sí mẹ́fà a máa slice ẹ̀ báyìí a máa jọ pín ọjọ́ mẹ́fà ni You understand? Because now it's now getting value. But when things are people don't value some things like that, they don't know how to take care of it. Some people are walking around. They are not paying for whatever uh, sin they have committed. àti àwọn tó kówó ìjọba nígbà yẹn I was sitting here I was telling them don't borrow them again don't borrow me money again Oh, two three months oh my lord! They're cutting money cutting money cutting money all the money kí ni they are just passing it sharing it sharing it and all those people because they now believe that APC the one ẹ release ọlọ́pàá àti EFCC kó ṣoṣẹ́ wọn bàbá ẹ̀yin náà máa ṣe ṣiṣẹ́ yẹn gbójú wọ́n ṣe ní kẹtẹ ẹ rí ẹni yẹn ó ní kẹtẹ sójú àwọn tó ń gan support nígbà tó ń fẹ́ ṣẹlẹ̀ sùn ẹ tẹ sójú brọ́dà àwọn ẹ tẹ sójú òun fúnra òun èmi gan tí ẹ bá rówó lákàtẹ mẹ tọ sójú mi sẹ tẹ bá rówó mẹ EFCC ẹ ṣiṣẹ́ lákàntì mi in fact all those are my accounts àwọn kan ra mọ́tò lọ́wọ́ mi Nàìjíríà I can still remember those who pay money to me tẹ bá tiẹ̀ ti rí bó jẹ́ ìtàn ti rà tẹ́lẹ̀ gan rí ẹ ṣe gbogbo ẹ̀ ìyẹn bó ṣe jẹ́ sáà jẹ́ kí n ka kíní ìtàn ni. Surely I was sinful in, at birth, sinful from the time my mother conceived me. Ó nígbà tóun tẹ̀ ti lóyún nǹkan ló ti jẹ́ lẹ́ṣẹ̀. Ìyẹn mi pé màmá wọn àti bàbá wọn lẹ́ṣẹ̀ ni. But he paid for it. Yet you, de you desire faithful even in the world in the womb. You are tough. Taught me wisdom at the secret place. You taught me, O komini imo. You taught me wisdom at the secret place. Cleanse me with your hyssop, and I will be clear. Wash me, and I will be whiter than snow. Let me hear joy again. That is to say, they pay again that oh lord just pardon me let me hear joy again like báwọn kan ṣe sọ pé wọ́n lọ ń sìn tán máa ní please sir uh, president tinubu can please pardon me to come back because wọ́n ti rí pé àjogún ò dàbí ilé they are no enjoy even when you go to abroad you know <laughs> because anything can even happen there let me hear joy and gladness and let the bones you have crushed rejoice hide your face from my sin he repent ìyẹn mi kò ti repent ni ó mọ nǹkan tó ṣe let people understand what they did the damage is the country the the the, the cost to the country hide your face from my sin and block out my iniquities pluck out my iniquities. create in me a pure heart O God and renew a steadfast spirit within me do not cast me from your present má lé mi kó wájú rẹ oh take your holy don't take your holy holy spirit from me restore to me the joy of my salvation and grant me a willing spirit to sustain me then I will teach transgression then that's when they will start telling you say no to bad thing say no to evil but when they don't suffer for it they be enjoying it the little it they be using it I also be one máa máa jẹ́ wọ́n máa initiate when you also to be doing that but we want the country to be okay and so people be making creating more problem But you ń pa kan làwọn kan máa create more because they don't pay for the sin they committed then I will teach translation on your way so that sinner will turn back to you. It's only when people pay for their sin that they also can change people's mind towards to change for good. Okay? People that preacher, that's why you see preachers. Okay? They also could see there's no saint nínú ayé yìí. But until a lot of people are paid for one sin or the other, and that's why you see there a lot of people they don't want to go into because they know what <laughs> ẹni tó bá ti jagun ni ó ti mọ̀ pé òun ò fẹ́ ogun Ah, òun ti jagun ní ayé òun ò fẹ́ have more. So they always àwa ilé yìí náà tí a sọ pẹ̀lú authority ni pé tí ò bá jẹ́ pọ́lọ́run bá kọ́ ilé náà ó kàn kọ́ la àwọn tó ń kọ́ kàn kọ́ lásán ni ṣé mọ́mì mi ló sọ mí di ló kọ́ mi ní ẹ̀kọ́ ilé ṣé ẹ̀kọ́ lé mo gbà débi pé mi máa sọ pé mo mo ò dẹ́ṣẹ̀ o mi ò ṣe léyìí o mi ò ṣe léyìí no ẹ̀kọ́ lẹ́kọ́ ẹ̀kọ́ from the Holy Spirit of God àti àwọn nǹkan tí ojú mi ti rí ní ayé and I don't want that for my child so ẹ̀kọ́ lẹ́kọ́ ni à ń lò àmì tó wá tí ó ti yé so táwọn èèyàn yẹn tí wọ́n lẹ́kọ̀ọ́ lé tí wọ́n bá gbòòlù jẹ́ àwọn àṣetọ máa ní wọn tó fún wọn sílẹ̀ ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ wọn trouble i'm not say bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ nǹkan tó dáa nìyẹn nǹkan tẹ́ni ẹ̀ náà mo dẹ̀ tún play nìyẹn pé ó approve everybody so that the dollar will you see ó ní tẹ́ bá ṣe dollar will rise every economy will be okay yeah some people will sit in and say hey amama bẹ economy yẹn they frustrate you they now give you shame after tí èèyàn bá rí nǹkan kan ṣe nínú nǹkan tó ń deliver me from the quit of my <clears throat> Open my lips. Okay, kò Mm. Open my lips, Lord, and my mouth will declare your praise. You do not delight in sacrifice, or we bring, I'll bring it to you. Ó ní Ọlọ́run ò fẹ́ ẹbọ rírú ẹ dẹ̀ pé ń gbà mí náà nínú bíbélì náà ó sọ fún wọn ní gbogbo nǹkan nípa àdán woman kan báyìí ló bá ní abraham kọ́ rúbọ kì í ṣe irú ọbọ ó ti yé mẹ́ẹ̀ nínú new testament ní ẹ máa ó ní you do not delight in sacrifice verse sixteen fifty one verse sixteen ọlọ́run kò delight inú ọlọ́run kò dùn sí ẹbọ. you know what i want to preach if i want to preach eh, ibi tí wọ́n ti sọ̀rọ̀ pé abraham o ó fẹ́ lọ fi ọmọ ẹ̀ rúbọ tọ́lọ́run bá dunú sí ẹbọ ni ó máa ní kó gba ọmọ ẹ̀ kó dúbú ọmọ ẹ̀ kó gbé wá kó gbà ọlọ́run kọ́ ọmọ ọlọ́run máa ń tẹ̀sí èèyàn ti mẹ́ is telling you that torí pé wọ́n jọ wọ́n jẹ́ kó yé wa ìdílé àwọn abraham yẹn wọ́n láì ẹbọ ibi tó ti jáde is the cause of sacrifice náà ló ṣe jáde ńlé ipe wọ́n fẹ́ máa ṣe ẹbọ Iba to wá ti wá dáwà to wá ti ní ọmọ now ọlọ́run wá test ye? kẹlẹ̀ mọ̀ pé níta bá jogún bá ó ṣòro gan láti fi sílẹ̀ ńgbà mìíràn bẹ́ẹ̀ ni tó o bá gbàdúrà sí òun ni dábìdì ṣe sọ pé inú ẹ̀ṣẹ̀ ìyá mi ti lóyún mi o àjogún bá ní gbogbo kínní yìí o ìrankíran ọlọ́run má ṣe wá ní ìrọ̀kẹ́ ó ti yẹ́yẹ́ yẹn o ẹ̀jẹ̀ mi inú ẹ̀jẹ̀ ló wà ẹ̀jẹ̀ ló mú mi da ẹ̀ṣẹ̀ o kì í ṣe mo fẹ́ràn ẹ̀ṣẹ̀ o èyí lògùn èyí lògùn tí mo jẹ́ lára ádámù lọ gbà o bàbá dáríjì mí ẹlẹ́ṣẹ̀ o èmi kò fẹ́ràn ẹ̀ṣẹ̀ o you see you come you know when e get to a land another place now ó ti wá wà stabilize ó ti wá wà set ó ti wá bímọ ọmọ tó wà yẹn they now ask for it tí ọlọ́run ò bá sọ tí ò bá tètè fi nǹkan mìíràn rọ́pò nítorí pé ó ti jogún ó ti ẹyin ó jogún ẹ̀ nítorí pé ara ẹbọ sí ọlọ́run sọ pé kó kú òun lé fún tó sá fún lòun ló wá ní ọlọ́run béèrè fún yes ẹ lọ ka bíbélì dáadáa àti àwọn tó bá ń to àlìkíram tó mu bíbélì àwọn tí ó lẹ́yìn àkọlọ kà dáadáa ẹ bọ́ lára àwọn ìbọ̀rìṣà àwọn nǹkan tí wọ́n náà ṣe ní ilé bàbá rẹ̀ to fi ní kó kúrò nílé òun náà ló wá dé ńgbà tó dé sèkó ló wá ní wọ́n ní kó lọ ṣe ó kàn sọ fún ẹ pé èmi ò dìláì tó náà ni ó wá sọ nínú Isaiah àmì nínú Psalm 51, verse sixteen pé you do not delight in sacrifice or I will bring it ó fẹ́ bọ̀ àwọn ọmọ ẹ̀ lélẹ̀ ó ti fi mọ̀ ní pé ibi tán bá ti ń ṣẹbọ yá fún wọn tó bá jẹ́ gbogbo ilẹ̀ nílé wọn dànù ó ti yé you got to to interpret the word of God to preach the gospel o gbúdọ̀ ní interpretation design spirit o dẹ̀ gbúdọ̀ ní a theology theology spirit <laughs> oh god òyìnbó yìí Ọlọ́run you see you got to it's not a joke you got you got to got i mean o gbọ́dọ̀ béèrè fún interpretation o they wouldn't understand ìmọ̀ okay táwọn èèyàn míì báyìí wọ́n máa sọ̀rọ̀ àwọn ẹlòmíì sọ títí di òní pé ṣe wọ́n sọ pé jésù fi wọ́n fi jésù rúbọ ní israeli àwọn ẹlòmíì fẹ́ ń ṣe ìrúbọ ní orílẹ̀-èdè nàìjíríà èèyàn rúbọ It's a taboo. And that's why you see some people, even Christian, Muslim, tí one fi sọ pé Jésù ò kú pé So that not to encourage anybody who don't have small faith, àwọn tó ní ìgbàgbọ́ kékeré, and aláìní ìmọ̀, name wọ́n ń ṣègbé torí pé kò sí sima. You want to read the word of God, you got to have wisdom the spirit of interpretation you got it you were going to receive ask God or else just read it and just say God bless you as you hear the word of God may God interpret it for you simple but if you calculate it wrongly if anybody now taking things wrongly then the sin will be on you be careful you do not delight in sacrifice or oh, I will bring it you do not take pleasure in burnt offering you see burnt offering, all those things. God never like it. Abraham was paying kúrò nílé bàbá àtìyá rẹ̀ because they are idol, they love idol, they like gbogbo nonsense And you cannot force somebody if they are doing things nílé bàbá if you are not out of it and God has not tí baba bàbá ẹ̀ pàdé gan ní tó máa ṣe náà máa ṣe torí òbí mọ̀ náà lọ́mọ máa ń jọ ṣùgbọ́n nígbà mìíràn tí Ọlọ́run bá fẹ́ yọ ẹ́ sọ́tọ̀ tó ó lè rán ẹ lọ sí òkèèrè ó jẹ́ kí Joseph gan fẹ́ ṣe nǹkan ọ̀tọ̀ ó rán lọ sókèèrè Jákọ́bù ó fẹ́ kó ṣe nǹkan ọ̀tọ̀ ó rán lọ sókèèrè Ábúráhámù ó fẹ́ kó ṣe nǹkan ọ̀tọ̀ ó rán lọ sókèèrè nígbà tó fẹ́ kí Mósè ṣe nǹkan ọ̀tọ̀ ó gbé lọ sókèèrè láti kékeré so if God wants you to do you don't do things the way they do it in your father's house if you do it the way they do it in your father's house you know you will wrong and then you will know you will fail That is what I'm saying today to the Nigerian government. If you do run it the way Nigeria government normally run things, eh, this is our people, this is our people, this is my brother, this is my sister, this is Kiniko Kinikan, this brother, this Kudu, this has come to me. Then they are running the way, are running the way it is. Then you get the same answer they are getting before. But if you want to run, run I mean, run it differently, then you get a better answer. And then you'll be different. And your name will be peculiar and be just ambassador for just you know you be your name something different will be attached to your name apart from president the one who break the gene the one who destroy the covenants of the enemy the one who set those who are captive free the one who saved Nigeria from the mess and the nonsense my sacrifice of God is a broken spirit. The sacrifice God wanted is when you are passing through trouble, when Nigeria is in pain, is for people to do things right, not to do things bad again. That a máa sọ pé a máa dàrú fún ni. Ṣé kílé tí a máa jẹ́ kó lọ sókè? Stand. Tell your ti fẹ́ dúró for orílẹ̀-èdè tó bá fẹ́ dúró fún to do something, you do it the way God will going to be pleased that day. A broken and contrived heart. Um, a broken spirit, a broken and a contrite heart. God, you, God, will not despise. May it please you to, pros to prosper Zion. May it please you, God, to prosper Bola Folashade. May it please you, God, to prosper Nigeria. May you may may it please may It please you to prosper our country, to prosper our nation, to build up the war of Nigeria for security. to build the war of security in our country, Nigeria, and to even here, to build our surrounding, to have security. Only may it please you to prosper Nigeria to prosper, Canada to prosper, Bola Folashade to prosper our people, to build up the wall of Jerusalem, to build wall of Nigeria, security of Nigeria. Because if there is war, the world, I think, OD, that the fans of Nigeria, they won't be killing and nonsense like that. If people believe that actually, oh, OD one, there is fence, there is nowhere you can take out where you commit offense like America. Eh? <laughs> if they are looking for you before, your news is everywhere. You have to get out. The moment you are being arrested, no, there's no sneaking place. Àfi neighboring country wọn ló lè lọ. Ó ti even here, the world, okay? Then you will be delighted in the sacrifice of the righteousness. That is the righteousness is just the sacrifice that God wanted. He just want people to be righteous, to just do things right. Hallelujah. Okay, so once again before this now, we see a lot of things. if I when I started blogging, I can I can mention the people outside alone that dealt with me. But if I don't mention my family, I will go back to the family problem when it is finished. But when the outside one is finished now, even the one in my house will not be able to raise their hand because I rebuke both evil, not in my father's house, in my mother's house, in the clinic. I don't remove rebuke people outside the law, I rebuke everybody. So everybody that have done evil, but when you rebuke them, you can. There's a grace of forgiving, as we are reading, Matthew 7, verse 18. You understand me? When people don't go through pains, how can they feel what they have done? Especially those who some people have killed, they just say we are sorry. Hmm. oh my God. If you want But all this country, they say they are good. All this country that they say they have security, it because they have law, they stand on the on the on the law. And that will call the when you stand on that farm, you stand on the truth. If the eh, AFCC, mm, what they call it, I want FBI, if they want to work, they don't need to take permission from the from the president because the FBI remain forever in the state They can change leaders. They can mean they can change uh, retire some people, but it remain for the country forever. They work. You understand me? They don't pardon anybody. They don't pardon anybody, and that's what make country streets. That's what protect the country. But when some people believe that ẹ̀bá eh, wa ni a ní ìlú wa yìí, ah. wọn ò ní jẹ́ kò dẹ̀ síbẹ̀ bá ṣe ṣe oore fún ìkà kò lè mọ̀re ìtẹ́ fún ìkà yẹn tẹ́ rè pé tá a bá sọ̀rọ̀ ìkà mọ́ ṣe là ń ṣe lóore ẹ̀ ń fún lágbára sí ni ẹni tó bá sì ti fún ìkà ní agbára ló máa lo agbára lórí ẹ̀. Let them know what they do. Gbogbo àwọn owó tó ń kó kúńgbà tí wọ́n lọ tí wọ́n ti ta gbogbo Nàìjíríà, wọ́n wá ń parí wọ́n sìn. Iná ọjọ́ ọ̀rọ̀ dá a máa ń sọ party kan náà ni but it's a mistake but not the same person wọ́n kó ogbó gbogbo àwọn tó kó àwọn tó ṣìlẹ̀ wọn tí is prove anybody ọmọ kékeré wọn bó ń kówó yẹn owó wà o ẹ prove àwọn tó ṣẹ̀ṣẹ̀ lọ iṣẹ́ mi pé owó àwọn tó ti pẹ́ yẹn wọ́n ti ná mi wọ́n ti fi ṣèṣe kú ṣe wọ́n ti fi invest káàkiri ìlú ó ìwà ńlẹ̀ náà but àwọn tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí owó wà ńlẹ̀ ẹ má wojú ṣe ẹ jẹ́ àpúlẹ̀ ilé náà lẹ́ẹ̀kan sí àpúlẹ̀ ìṣìkú ọ̀dọ̀ adẹ̀ tó ń sọ kínní sí àbúrò fáyọ̀ṣe ló sọ ó ní kẹ́ ẹ mú ẹ̀gbọ́n nǹkan kò sọ pé anybody ó látòun èmi gan tó wá fara mi sí mo pé kò sí owó nílẹ̀ kò sí nǹkan mi èjì owó nàìjíríà rẹ kò sí nǹkan kan ẹ jẹ́ àgbọ́. dájú kálá wà ìkà má rẹ. ìwà ìkà yẹn ni mi ò fẹ́. you have to dájú kálá wà ìkà má rẹ rìn. If you want dollar to come down, just come to tell it this week. Tell all of us we get domiciliary account. Say if you see more than one thousand dollars on private, you go seize or you go auction am, replace her with naira. You go tell banks we store even Peter Obi will be your opponent. Peter Obi bank stored over one trillion in dollar in for their, their Fidelity bank. and he go come and come say, oh, they are not running economy well. You are storing dollar in the country of naira and he economy go good all of them giving dájú wọn even me auction my money my brother auction his own is all the former governors all the governors anybody wey keep dollar auction na mhm. change them to naira for them give mhm. them go dey spend your naira no store dollar here if you want store dollar go store for america if you want store pound store for london if you want store euro go store am for europe. president tinubu you have to dájú. ìyẹn ni ẹjọ́ sà dáàdì wa àwọn ọlọ́pàá kan ṣe títí wọn EFCC ẹ tẹ ẹ ṣe ẹ ṣe ẹ dájú everybody jàre ẹ dájú everybody jàre ẹ má support anybody ẹni tó bá ti ṣẹlẹ̀ dájú wọn jẹ́ kán lọ pay fún tó bá ti tó bá ti go through ẹ̀ náà tó bá ti release kankan tó ń release ẹ̀ lára ẹ lè wá fà we pardon you and forgive you wọ́n ì máa dọ̀bálẹ̀ ní bọ́dí èyí tó bá ṣe tí ẹ̀ ṣe gàngán fún kò máa lọ sílẹ̀ látún ṣe mí létà àbí kò máa wọ́gbọ́n sí pé eléyìí ló lè kojú wa kò wá gbọ́n kàn ṣe máa pààyàn dànù àwọn máa wá kiri. fáyọ̀ṣe ní pé kí wọ́n ṣan àtọwọ́ ẹ̀gbọ́n àtọwọ́ àtọwọ́ wọn fúnra wọn what else people ọ̀wọ́n tẹ̀ option yìí àwọn ló wọ́n máa sọ fún gbogbo àwọn àwa ń ṣe ṣáàrí wa ìyà oríṣiríṣi làwa jẹ mi kò sówó mi ti sanwó lé mi tán báyìí sí kò sówó kankan ọjọ́ wo láti sóúnjẹ láti gbogbo dúlé oríṣiríṣi nǹkan ní Canada dẹ̀ la wà wọ́n you know so kì í ṣe pé bóyá àwa nìkan náà nígbà tí wọ́n ṣe kinní lórí ibi tó ń pin so nígbà tó ń pin wọn ò fún wa gan so kó àwa àtẹ̀ní àwọn tó ń sàn tiẹ̀ pin gan tó ń jọ pọ́n wọ́n tún ní kẹ́ option wọn ẹ mọ̀ bẹ́ẹ̀ ó ní kẹ́ option dọ́là kí gbogbo ẹ lè wálẹ̀ owó làbùrọ̀ káwọn kan máa ní dọ́là owó yẹn lásán kan tiẹ̀ lọ fi wọ́n lè ṣe dáadáa nú ẹ̀ ìyálà ìyá ẹlòmíì ò lè ná gbogbo ẹ̀tàn tó máa fi kú gbọ́nà ti rí kó nàìjíríà náà ni and they be telling you they want to do kiri owó yẹn náà ni wọ́n máa fi small sọ̀gbọ́n tó bá ti yá gbọ́nà tí ẹni tó bá ní dọ́là àti bóde ò lè send ẹ̀ lọ kó ní wọn lè fi ṣe outside kiri ṣé wọ́n ṣe store dọ́là sí nàìjíríà yẹn ṣé wọ́n store náírà sí ní America. bẹ́ẹ̀ mo ní kò lè sáyè ṣé wọ́n store ẹ̀ sí london ṣé wọ́n store náírà sí canada bẹ́ẹ̀ yẹn mi ò rí pé wọ́n change náírà gan bí mi ò lè nígbà yẹn tá a dé láti amẹ́ríkà báyìí ká tó ṣe amẹ́ríkà dọ́là gan bì tó bá gbé amẹ́ríkà dọ́là dé bìbà ṣé kí n sọ kọ́kọ́ fi tó fẹ́ lọ fẹ́ ra nǹkan nínú ṣọ́ọ̀bù yẹn a believe pé ah, amẹ́ríkà dọ́là hair high now àwọn ṣéǹjì tàwọn wà máa wá fẹ́ fẹ́ ra nǹkan nínú ṣọ́ọ̀bù báyìí wọ́n bring it down ni wọ́n bring it under their Canada money ni bible if you want to use you come from America and you want to use apart from using your card you want to now use card cash yẹn to buy something in shop America Canada shop They will bring it under your under Canada money. This was my experience. The little change we brought with that time. I wanted to buy something in uh, um, one shopping mall like that. We know we just we came new midtown in downtown uh, at water kan nínú mọ yẹn and I brought out the dollar and I was happy that oh they going to be more because Canada dollar and now brought out the American dollar. They said they want to take this money from me. Maybe then, maybe it's twenty dollar, Canadian dollar. They say it has to be sixteen dollar. Huh? Ah. I said what? Said because we don't take it. This is Canada. I said this is Canada. I said but Canada and America they are close. They are not just they are. <laughs> I was trying to explain that, but Canada and America they are close. They said this is Canada. We spend Canada money. If you want to go and change, you go to the Burundi change and you walk and walk and walk, and those one has lances. I don't know. The next one era here, they will be looking for, in, in fact, do you know one thing about Canada? I don't know what Canada did to Nigeria. Do you know they don't normally sell Canada money in Nigeria? Only America. Share America show go singing it. They store American money like anything. They store Canada, I mean, UK. Yes my owo yashali they store that one like anything also the two of them but dollar American dollar they store it more than anything kí ló ṣẹlẹ̀ kilo what is it kí ló iṣẹ́ ìṣe pé wọ́n go sí yín anyway ṣá ẹ mo ní mo ní kí n sọ fún fire dádì o ìyá ọmọ Fáyọ̀ṣe fire àmì àbúrò Fáyọ̀ṣe tó náà jẹ́ Fáyọ̀ṣe oníkẹ́ ọ̀ṣọ́ gbogbo àwọn sọnù o gbogbo dọ́là wọn kó owó yẹn máa ẹkọ́nọ́mì máa wọ̀ ó dẹ̀ da or else wọ́n máa bàjọba yẹn mú yín lọ́wọ́ wọ́n máa bàjẹ́ àwọn opponent yẹn ní tó máa ń sunmi lọ́rọ̀ opponent ni pé when they are arming when they are fighting their opponent they forget that they are fighting the citizens the country that they say they want to govern by the time you even go toward the later you want to be somebody in that nation again you already spoil it you now going to be you go be, be that's why the problem are continue like that no roam you are now roaming in Nigeria now roaming from one problem to the other moving from one problem to the other simply because of wickedness of some people anyway ó ti yẹ yín ṣá it is well sir ẹ kọ́ ọjọ́ mẹ́ta àti ẹ̀gbúrò yín ẹ̀ sọ̀rọ̀ gan it is well with you sir ọ̀rọ̀ nàìjíríà ni àwa gan ẹ rí pé we dey to pray gan pàápàá nígbà tí dátà sí kò sí dátà gbogbo ẹ̀ gan kò sówó kò sí gangan gbogbo gbèsè ní àkáǹtì mi bó ṣe rẹ́ẹ̀dì nàìjíríà ló rẹ́ẹ̀dì mi wọ́n fi wọ́n ṣe ń bá yín fa wèrè náà fá mi fa wèrè I don't know ṣá they don't even give us money even the Facebook àwọn Amẹ́ríkà gan bí àwọn náà tún bá mi fa wèrè ni wọ́n máa mú káàkáǹtì mi kó máa hẹ́n ní owó bí ṣe wà yẹn wọ́n fẹ́ one cent kí mo fẹ́ fi ṣe wọ́n tún gba iṣẹ́ lọ́wọ́ wa ń bí tẹ̀ bá sọ french ń sin ọmọ mi tẹ̀ sọ french oríṣiríṣi ìyàlọ́ta wá ń jẹ kó dẹ̀ mú fùgbọ́n gbà tí ó bá sówó náà ìgbóló tó fẹ́ fi rẹ́ǹtì owó láti sọ pé ó fẹ́ kúrò ibi tó wà tó ti sanwó dáadáa oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o tìṣúẹ́ sà tìṣúẹ́ o so gbogbo àwọn èèyàn tó bá dẹ̀ ti máa ṣe lé lọ́tọ̀ aṣáájú ni mò ń bá sọ̀rọ̀. Hmm. Hmm. bye for now ẹ ṣí sá ọ̀rọ̀ pọ̀ o ṣùgbọ́n ẹ jẹ́ ká mú lẹ́yọ kọ̀ọ̀kan hmm. lẹ́yọ kọ̀ọ̀kan ìta sọ yìí ń sèbáyé wọ́n máa bínú ni kán dẹ̀ kán fowó sponsor lọ́ọ̀yà kán ra lọ́ọ̀yà kán fi máa gbógun tèèyàn kò kò kàn sọ tòótọ́ pé ẹ ṣe sá kọ́ ló ń dá wa sí o ṣàánú ọlọ́run má fi èṣù pin lẹ́dùnmarè ẹni tó bá ti dẹ́ṣẹ̀ tí ò bá ti pè fẹ́ṣẹ̀ ó máa tún ṣètò ga jù yẹn lọ let us say no to all these things killing is a taboo stealing ẹ̀bẹ́ súnmọ́ ni i'm sorry i don't want to say anything kó má sọ pé i'm drag ibíbà ibíbà yìí our they said they approve i mean holiday money they say prime minister spend <laughs> owó tí o thirty something thousand they we are dragging that thirty something thousand tí o tẹ yeah they be dragging they say the money that support countries supposed to spend and Nigeria ọmọ kékèké báyìí àwọn governor àwọn senator àwọn oríṣiríṣi wọn máa sọ billions and so we be we be selling mining They collide with other country to be doing nonsense and then they still be making mouths making mouths, destroy the economy every day and then they will pay people and they they be mama sọ pé economy le economy le Me sọ pé kò le i'm not supporting every bọ̀tẹ́ ba wa fara tu àwọn mẹ̀kúnnù náà bọ̀tí àwọn tó ń fara tó ń sọ fún mẹ̀kúnnù pẹ̀lú lè yẹn awon kan ló ń fara ni wọ́n àwọn àwọn àwọn gbogbo àwọn olówó nàìjíríà ayé mọ̀ pé mo dẹ̀ sọ fún yín náà ẹ jẹ́ kí efcc ṣiṣẹ́ lára gbogbo àwọn olówó nàìjíríà kó gbé àkáǹtì kó gbé gbogbo àkáǹtì kó dúkàdúkú máa submit àkáǹtì ẹ̀ gan kí efcc ṣiṣẹ́ kí efcc ṣiṣẹ́ dáadáa nígbà àwọn olówó nàìjíríà ara máa tù wá everybody complaining pé ìgbà tí wọ́n change owó níjọ yẹn ẹ̀yin mo sọ fún yín gbà yẹn gbogbo ẹni tó bá ti kówó fún wọn tẹni kan fi kọ́lé ń gbà yẹn tẹ wá ń fowó oppress tí gbogbo àwọn girlfriend àwọn oríṣiríṣi àwọn èèyàn tí òṣìṣẹ́ tí wọ́n kọ́lé fún wọn tó ń ṣe ilé náà bá ti kọ́ńsìn ẹgbàá lọ́wọ́ wọn ṣe bẹ́ẹ̀ kó wọn fún ẹ̀wọ̀ ẹjẹ́ máa lọ